láàrin two hours èdè mú orí bàbá Mohbad èdè sẹ́mà pàpà èdè wo, orí ewo ewo wọ́nwọ́n pẹ̀lú katapila ẹ fi katapila ẹ fi ń go bàbá Mohbad kí ló dé kí ni bá ṣe fún yín tẹ́ẹ̀dẹ̀ tí ìgbà dé ẹ ìgbà dé. ẹ̀ẹ́dẹ̀ tí ìgbà adé adé pé justice for Mohbad yẹn ẹ̀ ìgbà mo wá rí lẹ́ni tẹ́kọ̀ Yèyé Kúdí lend me your ears Yèyé Kúdí lend me your ears wá gbọ́ nǹkan tí bàbá Mohbad ṣe lẹ́ fi ẹjọ́ bàbá Mohbad lẹ́ fi ń sun Yèyé Kúdí ẹjọ́. Hey, ṣé bẹ́ẹ̀ ṣe ti wá fọ́ orí bàbá Mohbad má gbọ́n sìn tẹ́ ẹ ti wá fún àwọn ọ́pọ́nẹ́ǹtì yín tẹ́ ẹ ti fún wọn lọ́rọ̀ sọ tó jẹ́ pé wọ́n máa ṣe gègèdè yín tọ́ máa ṣe báyìí èmi ìsọ fún yín ṣe bí mo sọ pé Bukky mo wá àti ẹni o Bukky ló máa báyé bàbá Mohbad jẹ́ mo ti sọ. So ṣé bí mo yóò mo ti sọ fún yín pé àlọ́ máa jà àní ibi tá máa jókòó sí rèé tí Bukky máa wá fọ orí ẹ̀ má gbọ́n tó máa wá òun lòun tó máa òun ló máa pa bàṣẹ padà báyé bàbá Mohbad jẹ́ sórí ìkànnì yìí a ní ẹ máa wòran mo ní Bukky ló máa padà báyé bàbá Mohbad jẹ sórí ìkàn lórí social òun ló máa òun ló máa báyé ẹjẹ gangan èyí táwọn aráwọn ń ṣe àwọn ò ṣe dáadáa Bukky gangan gangan gangan ló máa bá ló máa help àwọn láti finish bàbá Mohbad láti báyé ẹjẹ sórí mídíà àwọn opponent a máa ń yín mú pé wọ́n yìí máa bẹ̀rẹ̀ ṣó wọn lọ́la pé gégégégégégégégégégé ṣe bá a sọ fún yín ṣe bá a sọ fún mo fi ń sọ̀rọ̀ fáwọn àwọn opponent ló máa sọ bẹ́ẹ̀ o àwọn Bukky ti go on sóhun òun ló ń bá wa ló ń bá wọn báyé bàbá Mohbad jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká relax ẹ jẹ́ ká ṣe kí ni ká máa fẹ́ràn dídín panu ẹ jẹ́ ká fẹ́ràn dídín máa fi panu ká máa ká máa ká mu ká mu díríǹkì ká máa wòran òun àti bàbá Mohbad níbi tó máa jọra wọn mọ́lẹ̀ dé tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé kò sí níwájú kò sí lẹ́yìn fún bàbá Mohbad tó jẹ́ kí bàbá Mohbad ọ̀rọ̀ bàbá Mohbad dàbí Christian máì tí wá sí mi gbọ́ bá gẹ́lì rẹ ti wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra tẹ́ẹ̀dẹ̀ mọ̀ tẹ́ẹ̀dẹ̀ tún ṣe kí ni tẹ́ẹ̀ tún wá gbé ọ̀rọ̀ bàbá Mohbad tẹ́ẹ̀ gbé wá sórí afẹ́fẹ́ tẹ́ẹ̀ wá embarrass ẹ̀ tẹ́ẹ̀ disgrace ẹ̀ tẹ́ẹ̀ sọ oríṣiríṣi àṣírí. <clears throat> ẹ̀yin tèmi mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ó dáa bẹ́ẹ̀ ní nǹkan tí àǹtí Bukky ṣe yìí ṣé bí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ ṣánlẹ̀ ọkọ yọkẹ́ thank you sister Susan God bless you na Mohbad head push him papa go meet Buki bàbá yẹn máa jẹ ṣégé ìyá ẹ má jọ ń jẹ́ jọ mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin tèmi ǹjẹ́ ó dá bẹ́ẹ̀ ẹ máa bá wa press love and like n tí blogger Bukky Jesse ṣe ṣó dá bẹ́ẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin tèmi ṣé ohun tí blogger Bukky Jesse ṣe dá àbí kò dá mo fẹ́ kẹ́ sòtítọ́ ṣé béèyàn ṣe ń hùwà nìyẹn ṣé kò yẹ kí wọ́n ní sùúrù tínú bá ń bí wọn kọ́ka one two three kọ́ má tiẹ̀ fi wá ṣe yẹ̀yẹ́ <clears throat> jẹ́ kí n sì ní sùúrù ká tiẹ̀ sì ṣe débì kan ǹjẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé tẹ́ ń wò wá nílé <clears throat> ǹjẹ́ ó yẹ kí blọga Bukky Jesse bọ́ta kínú bí wọn bóyá wọ́n ti bábá ríǹgì bàbá Mohbad tó ń ríǹgì tó ń dún garangaran tí bàbá Mohbad ò píìkì bóyá wọ́n ti ṣe fún bí ọjọ́ mẹ́ta kan tí ò píìkì tínú wá bí wọn ǹjẹ́ yẹ kó bọ́ta kí wọ́n dẹ̀ wá fẹ́ di kí wọ́n fa gbogbo pint wọn dẹ́tì lílẹ̀ nu wọn kí wọ́n máa sa síta. Si kí wọ́n máa máa sá gbogbo pátá tó ti rà tó ti jẹ ǹjẹ́ ó yẹ kí àǹtí wa Bukky Jesse ṣe kí ni kí wọ́n bọ́ síta wá máa ṣe kí ni máa wá sá gbogbo pátá pátápátá gígan kọ́ máa wá sa síta ṣó yẹ bẹ́ẹ̀ ṣó yẹ bẹ́ẹ̀ nígbà tí àwọn èèyàn tí bàbá sọ wípé ẹ̀yin lẹ máa ṣe kí ni <clears throat> ẹ̀yin lẹ máa báyé bàbá Mohbad jẹ́ tèmi ò dẹ̀ rò bẹ́ẹ̀ pé ẹ lè báyé wọn jẹ́ bẹ́ẹ̀ táwọn èèyàn sọ ni ẹ jẹ́ ká gbọ́rọ̀ díẹ̀ <clears throat> lẹ́nu àǹtí Bukky Jesse àwọn nǹkan tí wọ́n kà sílẹ̀ tí wọ́n ní bàbá Mohbad ṣe ìkà kọ́ ló máa rojo, Ika kọ́ ló máa da Abi ìkà ló máa rojọ́ ṣé ìkà ló máa rojọ́ ni no ó dà pé ìkà ló máa rojọ́ ìkà kọ́ ló máa da gbogbo ba ṣe jẹ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ má ṣàkọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ ní àárín tẹ́ bá wà ẹ ṣáà má bínú tí ń bá gẹ̀ẹ́tì ẹ̀ ẹ ẹ máa ti jẹ́ ká tún blame blogger Bukky Jesse ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu blogger Bukky Jesse ohun tí wọ́n ní bàbá <clears throat> Mohbad ṣe tí wọ́n fi wá bọ́ síta tí wọ́n fi wá ń bínú tí wọ́n ń gbómi parí tí wọ́n láwọn ò ní gbọ́ àwọn ò ní gbà àwọn àfi káwọn tẹ̀ sí bàbá Mohbad lójú káwọn yẹ̀yẹ́ káwọn forí ẹ̀ má gbọ́n láàrin àwọn ènìyàn káwọn dẹ̀ máa bá eré àníyàn lọ lórí justice for Mohbad pé èmi àti ẹ ti jà àmọ́ justice for Mohbad yìí mo sì máa máa ṣe lọ èmi ni mo gẹ́gẹ́ bí mo fi sọ̀rọ̀ ni o gẹ́gẹ́ bí pé èmi ni mo bí Mohbad èmi nìyá èmi Bukky Jesse nìyá Mohbad bíwọ bàbá Mohbad ò ṣe mo ò ṣe justice for Mohbad mo tó serious èmi máa máa bá lọ ǹjẹ́ ó possible bẹ́ẹ̀ kí ẹni tó ní ọ̀rọ̀ gangan fúnra ẹ̀ kí tó gbọ́ tán blogger help kí blogger wa bọ́ lọ́rọ̀ jà kí blogger wá sọ pé òun máa kọ̀ntínú òun ni òun nìyá ẹ̀ òun fẹ́ máa ṣe kéèsì lọ lẹ́yìn olórí òun á fá orí lẹ́yìn ẹ màá ṣe màá gbadé lórí ẹ ǹjẹ́ ẹ̀yin tẹ́ ń wò mí láti ilé ǹjẹ́ ó pọ́síbù ẹ jẹ́ ká gbọ́rọ̀ láti ẹnu ọlọ́rọ̀ ká gbọ́ nǹkan tí nǹkan ló ṣẹlẹ̀ tí blogger Bukky Jesse wa tí wọ́n fi bínú mo máa fast forward ẹ̀ nítorí mi ìfẹ́ ká pẹ́ gbogbo corridors of power. ẹja gbọ́. both home and abroad bó ṣe máa kọ́ lẹ́kùn ní phone call ló máa jẹ́ ẹ bá mi fún bàbá ẹ bá mi fún bàbá yìí ní justice am I communicating ẹ̀ ń tó lọ rí yẹn ìgbà tó débẹ̀ ṣé gbogbo yín rántí mo bọ́ ta ń jọ yẹn mo sọ pé olúwa ṣeun bọ̀mí sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín wọ́n wá sọ fún wọn wọ́n ní tó bá gbé hundred million fún wọn kò ní mọ bó ṣe máa lọ lọ́wọ́ ẹ̀ ó ní di prayer ṣé ń gbọ́ mi prayer wọ́n dẹ̀ ní kó lọ sí orí òkè kó lọ gbàdúrà ẹ̀yin tó bá ti dé orí òkè rí ẹ mọ̀ pé orí òkè àwọn àwọn ilé máa wà ń bẹ̀ ibi tẹ́ máa dé sí ó lè dádúró oṣù kan gbogbo foot bí ẹ over five hundred thousand sísá mi ò tí ì kú ẹ lè pé èmi tí mo kó fún wọn ni wọ́n máa lack anything àwẹ̀ àtàdúrà lọ́lọ́ngbà bẹ́ẹ̀ o kò sóúnjẹ àwẹ̀ àdúrà gidi láti gidi ṣàǹgbọ́ gbogbo gbogbo àti hotel àti everything over five hundred thousand kò mọ gbogbo owó taxi o kò mọ gbogbo owó tó fi ń travel o. èèyàn kan ní mọ̀mí adé tọ́lá ní Josie has gotten a new blogger ẹ jẹ́ fún wa lórúkọ blogger yẹn wọ́n ní eh bàbá Mohbad ó ti ní new blogger really kí lórúkọ new blogger yẹn ẹ fún wa lórúkọ new blogger yẹn Mọ́mì Adétọ́lá ẹ ní Josie has gotten a new blogger so kò ní lo blogger Bukky Jesse mọ̀ ń sìn ṣe mọ̀ pé nísìnyí tí blogger Bukky Jesse ti bọ́ ta wá fọ́ orí bàbá Mohbad má gbọ́n tó fọ́ orí ẹ̀ má pata ń sìn mò ń rí kọ́mẹ́ǹtì yẹn ní baba Mohbad ti ní new blogger e jẹ́ ká mọ orúkọ new blogger yẹn ń e ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí blogger Bukky Jesse tó bọ́ síta wá sọ lẹ́nìí nípa baba Mohbad gbogbo àwọn àṣírí bàbá Mohbad tó wá tú lẹ́nìí nígbà tí inú ń bí wọn ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ mi lórúkọ blogger yẹn mo rò bẹ́ẹ̀ ni wọ́n ti ní blogger ni kí lórúkọ new blogger baba Mohbad nígbà tí òun àti blogger Bukky Jesse ti jà á new blogger. ẹ mo ti gbàgbé kó tó lọ síbẹ̀ yẹn ẹ máa gbọ́ o ìgbà tó wà pẹ̀lú African TV ṣe ń gbọ́ ìgbà tó wà pẹ̀lú African TV ni mo ti ń sọ pé kán lọ rí orí yọmí. bàbá ló wò lọ rí orí yọmí ìtọ́jú African TV ti sọ pé kó má lọ <laughs> mo ṣáà ń tẹnumọ́ ẹ lọ rí yọmí ọ̀nà àwọn ò lọ ìgbà táwọn àti African TV wá jà nǹkan tẹnu wọn tó ṣe lọ bá orí yọmí nìyẹn ṣé mi sister Susan torí èèyàn platform wa ni mo gbọ́ tẹ ní olóòtú bá wa gbóhùn sókè ṣé mi ni ṣé kìí ṣe pé volume mi ò da àǹtí Susan ẹ bá mi sọ ṣé volume mi ò wà òkè ni torí mo gbọ́ tẹ ní olóòtú bá wa gbóhùn sókè ṣé mi lẹ́rìn fáàsì àbí blogger Bukky Jesse tó forí bàbá Mohbad má gbọ́n èwo ṣé mi lẹ́ ń bá wí kí n lè mọ̀ ṣáwọn èèyàn ń gbọ́ ẹ jẹ́ kí n mọ̀ o táwọn èèyàn tó bá yẹ káwọn èèyàn gbọ́ torí mo gbọ́ tẹ sọ pé ẹ bá wa gbóhùn sókè. èyí yọmí tá lọ báyẹn náà ẹ bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi tó fi dé Ìbàdàn yẹn tàbí wọn a mọ́tò lọ ni o wípé bàbá yìí wọn gbọ́dọ̀ máa rí inú bọ àǹtí mi ò tí kọ ẹ bèrè wọn chata mọ́tò lọ ni wọn gbé wọn gbé uber lọ ni hundred thousand ni mo fún wọn jọ yẹn ẹjọ ṣé mo gbọ́ta wá béèrè lọ́wọ́ anybody ọ̀rọ̀ ló débẹ̀ hmm. because gbogbo yìí kàn wọ́n pé mo mo mo mo kọ èmi kàn wá sọ̀rọ̀ ni mi ìpawó lórí ó dàbí wọ́n ti fi sí bàbá lórí pé àwa tá à ń jà fún wọn à ń gba owó lórí social media ó dàbí wọn ti fi sí wọn lọ́kàn ojoojúmọ́ dẹ̀ ni máa ń sọ lójú ẹ̀gbọ́n wọn pé bàbá èmi ò pa owó lórí yín Facebook ò sanwó fún mi pé torí mò ń ṣe mò ń support ọmọ yín ṣé ń gbọ́ mi. ní iṣẹ́ àbọ̀tà ní kẹdáwó. Sister Jelana, thank you. now ìgbà tí bàbá débẹ̀ wọ́n sọ̀rọ̀ lọ wọ́n sọ̀rọ̀ bọ̀ ẹ bí bàbá ti ń bá parọ́ mo ní bàbá kan tó kú ẹ̀mẹ́ ẹ̀gbọ́n mi mo pẹ̀ ẹ̀gbọ́n mi mo ṣe kíwé kọ̀ mo ní bàbá Oríyọmí ti gbà láti bá wa lọ láti ṣe gbogbo ẹ̀ fún wa hmm. mo ní bàbá ẹ dúró síbẹ̀ yẹn o mo ní tó bá jẹ́ nílẹ̀ fẹ́ tó bá jẹ́ oúnjẹ lẹ fẹ́ Oríyọmí máa ṣètò gbogbo ẹ̀ fún yín and the plan was Oríyọmí ti gbà pé tó bá di next coroner inquest which was a week níjọ́ Friday yẹn a week after that Friday Oríyọmí sọ pé àwọn máa jọ máa lọ sẹ́kọ̀ọ́ àwọn á lọ ṣé ti yẹ yín plan yẹn nìyẹn ẹ̀jẹ̀ ṣe gbogbo yín lọ rí interview yẹn mo dẹ̀ pé àǹtí mo ní kọ́ ṣe fíwèé kan mo ní ẹ̀sán bàbá kọ́ má kúrò ń o gbogbo jíjẹ gbogbo mímu mo ní everything màá send owó ẹ̀ send ẹ̀ sí wọn mo tún bá wọn sọ̀rọ̀ gan bàbá láwọn ti gbọ́. love and light guys love and light guys èmi náà ṣe bí blogger Bukky Jesse ni o Love and like, guys. And eh, love and like. Love and like, guys. Love and like, guys. Oh, yeah, yeah, my love and like. Eh, and my love and like. Am I communicating? Am I communicating? Love and like and share. And eh, share, and share, but share. And when you let issue. So that when people wake up tomorrow morning so they can, you know, watch the video. Guys, share it and you share. God bless you. Share the live stream for us keep sharing the live stream don't say because it's too late share it so that people can watch in the morning and keep pressing love and light and god bless you all as you do so thank you let's listen we we, we still hold on hold on we still gonna call in we still gonna call in because any tẹ́ bá máa ń show lọ́dọ̀ wọn ẹ mọ̀ pé ẹ̀yin lè sọ nǹkan be bí gbẹ ṣe feel fún àǹtí Bukky ẹ pè ẹ ni ẹ wole. wọlé ẹ sọ pé o báyìí báyìí ni mo ṣe fi pẹ̀lú nǹkan tẹ ṣe léèní ah n tẹ ṣe léèní mo dẹ̀ láìkí ẹ o bẹ́ẹ̀ ṣe fún ní bàbá Mohbad fagbọn tẹ́lẹ̀ rí ẹ̀ má pata ó dẹ̀ wà pa bẹ́ẹ̀ mi gan ti ń expect kẹ́ti kẹ́ti fi tírélà gbá lórí ah n tẹ̀ dẹ̀ ṣe yìí ó dẹ̀ kù díẹ̀ káàtó bí èèyàn méjì mẹ́ta ẹ̀ pè wọlé ẹ̀ sọ fún àǹtí Bukky àǹtí Bukky máa gbọ́ ó ti yẹ yín ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí wọ́n ní bàbá Mohbad ṣe táwọn fi fóorí ẹ̀ mọ́kúta táwọn fi fọ́ orí ẹ̀ mọ́ tó fi fọ́ orí ẹ̀ má gbọ́n ẹ jẹ́ ká gbọ́. Sunday ṣe rántí tẹnìkan wá láti lẹ́yìn tí mo ti sọ bàbá pé ẹ má grant interview o mo se sọyà pé Oríyọmí ti take over kéèsì ẹ má grant interview pẹ̀lú ẹnì kankan mọ́ ẹ dúró ti Oríyọmí. ìjọ Sunday ni mo kàn ń gba call kí ló ṣẹlẹ̀ wọ́n ní màá kọ́ wá láti Ghana ó wá fún bàbá lówó ṣé ń bẹ̀ mi ó grant interview máa yẹn tẹ̀sọ́ pé mo ṣe interview mo dẹ̀ understand máa yẹn máa yẹn sọ pé tóun bá fún wọn lówó yẹn lẹ́yìn àwọn tó dáwó lè sọ pé òun ò fún wọn wọ́n ṣe fídíò ṣe ń gbọ́ mi ẹ jọ ó dẹ̀ ti wà lábẹ́ èèyàn kan mi bá wọn sọ o mo kàn gbé sára ṣàlẹ́pà àti dandan pọ́n máa tẹ̀lé Oríyọmí lọ ní a week tó bá máa ṣe inquest two days after ni bàbá pe ẹ̀gbọ́n àǹtí mi pípé òun lọ sẹ́kọ̀ọ́ èkó kẹ̀ kí lẹ fẹ́ lọ ṣe ó ṣe pílánì wa nìyẹn oríyọmí ò tí ì sọ pé òun ò ṣe mọ́ o. bàbá lóun lọ sẹ́kọ̀ọ́ wọ́n lọ sẹ́kọ̀ọ́ yẹn. ẹ má bínú mo rí kọ́mẹ́ǹtì kan mo láì kọ́mẹ́ǹtì yẹn ẹni yẹn bọ̀dá lẹ́ẹ̀kan ni ó ní Bukky jesse should calm down for this man. Only cause the, the, cause a lot day on his head i love that comment Only ní Jesse should calm down for this man Only cause a lot day on his head tá bá ti gbọ́ blogger Bukky Jesse ní tó ní bàbá Mohbad ṣe tóun fi wá bàjà tóun fi wá sá gbogbo dirty linen síta tó fi wá tú gbogbo àṣírí síta a máa pè wọlé tá bá ti gbọ́ díẹ̀ nínú ẹ̀ a máa pè wọlé èèyàn méjì mẹ́ta tó bá ní kínní tó lè sọ̀rọ̀ dáadáa ẹ pè wọlé ṣó ti yé kẹ sọ̀rọ̀ ká gbọ́ bó ṣe jẹ́ pé ṣó dáa àbí kò dáa kẹ bá àti Bukky sọ̀rọ̀ ṣó ti yé yín ibi tó bá kẹ fẹ́ correct wọn náà ẹ correct wọn lórí ibi ṣẹmọ ṣẹmọ pé ẹ nílé correct wọn lórí platform ẹ correct wọn lórí bí wọ́n máa gbọ́ ó ti yé yín ẹ jẹ́ ká máa ṣe é lọ ẹ dẹ̀ ẹ dẹ̀ má gbàgbé ẹ lè fún ansta náà bá ṣe ń ṣètò yìí náà tó bá tọ́lọ́run bá fún yín láǹfààní ẹ fún ansta. mo tún fẹ́ bínú. ṣé ń gbọ́ mo tún fẹ́ bínú mo tún ní jẹ́ n calm down. ìyẹn tún lọ ẹ jẹ́ kí n máa sọ tí tọ́ọ̀tì yẹn lọ ṣe gbogbo nǹkan tó ná lórí òkè kò tí mọ gbogbo owó tó kọ́kọ́ lọ fi lọ síbẹ̀ yẹn ọ̀tọ́ lọ rí àwọn dáàdì yẹn tó lọ ṣe gbogbo ẹ̀ give or take I spend nothing less than seven hundred thousand because wọ́n lè bàtọ́ bá ń wọ mọ́tò uber ló máa ń gbé ṣe wá rí ibi tán lọ orí òkè tán lọ yẹn wọ́n ní kó ṣe one week ń bẹ̀ ṣé kí ṣọ́ọ̀kì ń sìn bàbá ò tí first day tí bàbá because àdúrà ló ń gbà ń bẹ̀ yẹn àdúrà ni kò sí nǹkan kan kò sí nǹkan kan wàá jọ mo sọ fún yín pé àwọn olówó ayé ń wà ń bẹ̀ so kò sí pé àwọn elébi ló wà ń bẹ̀ oh, wàá jọ wọn gbogbo nǹkan ẹ sílẹ̀ fọlọ́ àdúrà táwọn ẹ̀ ìgbà tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ first. mami Bisoye thank you for the stars ẹ ṣé. àfún bàbá from nowhere lẹ́ni ẹ pè mí jẹ́ kó o fẹ́ fún bàbá mọ́tò hmm. ṣẹlẹ̀ gbẹ̀rẹ̀ àdúrà hmm. ṣẹlẹ̀ gbẹ̀rẹ̀ àdúrà hmm. the second day ni Wùmí pé bàbá tó bẹ̀rẹ̀ sí ní ṣépè tẹ́jì dì í the second day ìtúlẹ̀ mo ṣe ń wo àwọn rat boss rat yẹn tó sọ pé ẹ ṣé kí n sọ fún yín náà the second day mi ò dídí wù mí tó pé bàbá tó bẹ̀rẹ̀ sí ní ṣépè agbára àdúrà ni bàbá tó fẹnu ara ẹ̀ sọ pé ah ó dàbí nǹkan kan ń bọ́ lára òun ni ṣé ń gbẹ mi now kí ni mo wá fẹ́ fààyọ lọ́sàn-án yìí ṣe rí bàbá I'm going to be honest with you Mohbad is surrounded by greedy family bàbá I will be honest with you today. Mo ṣàánú anybody mọ́. Ojo àánú mi ti fọ́. Mo fẹ́ to tó pa ẹni tó pa Mohbad mo fẹ́ wa justice fun. Nǹkan tó bá wọn ní family. Ìjẹkújẹ olè gbogbo yín lè fi pa ọmọ yẹn. Mohbad lèmi fẹ́ wa justice fun sìn. Ti bá ń ṣojú àánú mi ní mi ní get justice yẹn. Greediness ni gbogbo. Ǹjẹ́ ó possible nígbà tí ẹ ti bá bàbá Mohbad jà ń sìn? tẹ́ ti ń tú àwọn àṣírí ẹ̀ síta tó jẹ́ pé nǹkan nǹkan nú ni tẹ́ wá ń kó síta ń sìn tẹ́ ń sọ ǹjẹ́ báwo lẹ́yìn ṣe wá fẹ́ ṣe justice for Mohbad yẹn tó jẹ́ pé ẹni tó lórí gangan tẹ́ fẹ́ fá orí ẹ̀ ó ti orí ẹ̀ ti ṣe kí ni ó ti ó ń bẹ́ǹdì orí ó ń ṣorí báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pé ó ń gbọ́n rí lọ́dọ̀ bábà kò gborí sílẹ̀ báwo lẹ wá ṣe fẹ́ fá irun ẹ̀ tẹ́ wá ń sọ sí pé ẹ̀yin máa máa bá lọ ẹ máa sì gbadé lórí ẹ̀ ẹni tí wọ́n dẹ̀ ń fi ń wò yín gangan nítorí bàbá Mohbad ni wọ́n fi ń wo ṣó yẹn pé ẹ fẹ́ bá bàbá Mohbad gba justice pé kí bàbá Mohbad má gbèrè tìjú wípé kí bàbá Mohbad kó ṣe kí ni kó lè borí àwọn ọ̀tá ẹ̀ ìyẹn àwọn ọ́pọ́nẹ́ǹtì ni àwọn làdúró fún pé kó borí wọn nísìnyí báwo lẹ́yìn wá ṣe wá fẹ́ máa lẹ́fẹ́ máa jàjà yẹn lọ lẹ́fẹ́ gbadé lórí ẹ̀ báyìí tẹ̀dẹ̀ ti mú pankẹ́rẹ́ tẹ́ ẹ ti mú bàbá Mohbad tẹ́ gbé síta tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fi bàbá Mohbad ní kò ní kòbóńkò láàyè tẹ́ mú kòbóńkò láàyè tẹ́ tẹ́ da dùbúlẹ̀ tẹ́ ní kí bàbá Mohbad ṣídí òkè tẹ́ ń fún bílálà tẹ́ domi sí lórí lára tẹ́ wá ń fún tẹ́ wá ń fún tẹ́ fún kòbóńkò láàrin èrò tẹ́ nà tẹ́ ń yá láṣọ tẹ́ yakayámẹ tẹ́ dẹrẹ̀ sí lára láàrin èrò báwo lẹ wá ṣe fẹ́ gba adé yẹn ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ̀yin tẹ́ bá ní làákàyè mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ. Mohbad hmm. greediness ẹ jẹ́ kí n máa sọ lọ. ọwọ́ àánú bẹ̀yẹ ṣáná tí pé mo sọ fún pé ọ̀sẹ̀ kan ló jẹ kán lò ìgbà tó wà nù bẹ̀yẹn wọ́n hmm. ti ṣiṣẹ́ dé wọ́n ti ń pè wọ́n ti ń pè yẹn I think ìjọ Wednesday bàbá ọmọ ẹni rí o bàbá ọmọ ẹni rí o ẹnì kan lọ́wọ́ kọ̀ bá pé ha ẹ̀yin dáàdi Mohbad kíníkan kíníkan èmi ni ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ ń sọ fún mi pé ẹ jọ̀nà ṣé èpè tún nìyẹn ẹ máa gbọ́ o ẹni yẹn wá lọ bá wọn ẹni yẹn náà wá gbàdúrà níbẹ̀ yẹn ni o bàbá ò ẹni yẹn rí o ẹni yẹn lọ bá bàbá ẹ̀yin dáàdi Mohbad èmi ni èmi ni àǹtí mi ò sí mbẹ́ o wọ́n jọ sọ̀rọ̀ láàrin ara wọn uh, sunday àbí saturday ló yẹ kí bàbá yìí kúrò ní ibẹ̀ yẹn fún the first seven days mm-hmm. ṣé ń gbọ́ mm-hmm. ìgbà tí àǹtí mi máa padà sọ́dọ̀ bàbá bàbá sọ pé bàbá sọ pé àwọn gba kúrò ń jọ friday mm-hmm. ẹ máa gbọ́ ìwọ tán ni kò dúró kó máa gbàdúrà ẹ bá mi kọ̀mẹ́ǹtì kẹbi mi pé kí ló dé tó ṣe fẹ́ kó òun Friday. kí ló dé kí ló dé. àṣé bọ̀bọ̀ tí bàbá rí yẹn ẹ máa gbọ́ o mhm. bọ̀bọ̀ yẹn ti sọ fún bàbá kó wá kọrin ní ṣọ́ọ̀ṣì òun ẹ jọ kí ni ṣọ́ọ̀ṣì wèrè ibo ni gbogbo àwọn eléyìí wà ìgbà tọmọ yín kú ẹ jọ ibo lẹ ti mú ẹni yìí rí ẹni yẹn ti sọ fún bàbá kó wá kọrin ní chọ́ọ̀chì òun ẹ bá mi bèrè chọ́ọ̀chì bàbá Abẹ́òkúta iná ń ju ọmọ òfura ẹni tó pàdé níbi tó ti lọ gbàdúrà ò mọ rí ò mọ lé ẹ ò mọ nú ẹ ẹni tó pàdé níbi àdúrà tó bá jẹ́ pé gbọmọgbọmọ ní kọ́ tó bá jẹ́ pé wọ́n fẹ́ mú yín sí kọ́nà kan ní kẹ́ ṣí àkáǹtì kẹ́ gbowó ńkọ́ tó bá lọ dẹ́ni ilé gbòdò ńkọ́ bó ṣe dé ọwọ́ sọ fẹ́ gbọ́n pé. èèyàn kan sọ nǹkan kan èèyàn kan ní she just want to control the man ẹni yẹn she is jealous of the other people around him. Hmm. Hmm. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí mi ìfẹ́ go deep ìkọ̀kan ṣẹlẹ̀ níbi ànásìjẹta. Si tẹ́ jẹ́ pé mo ṣe ṣóò kan fẹ́yàn kan mo wá ráwọn kan ọ̀kan táwọn tí wọ́n lọ ń sọ pé wọ́n ní friend enemy ni mí ṣé o ti yé yẹn àwọn tó rọ̀ yìí bá gẹ̀ẹ́sì ló máa gẹ́ máa sáré sọ torí mo fẹ́ nǹkan tí mo fẹ́ ṣe tí mo wá ṣe mo wá ṣe friend enemy ni mí èmi ò da èèyàn burúkú ni mí igbá kan àwo kan bẹ̀tẹ̀ àwọn àwọn ẹlòmíì ò gẹ̀ẹ́tì nǹkan tó ṣe mí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ mo wá ń rẹ́rìn-ín tí Oh, comment tí àǹtí uh, Susan sọ mo ṣe fẹ́ sọ bẹ́ẹ̀ o ẹlẹ́ran ara ni wá ṣóye yìí èèyàn máa jealous Mo wan ń sọ pé friend enemy ni mi mi o da ìkà ni mi ò fẹ́ràn ẹni yẹn irọ́ ni mò ń pa kinní kan kinní kan bèèyàn tó bá mọ̀ dáadáa á mọ̀ wípé kì í ṣe pé stargate ò fẹ́ràn ẹ̀ màá sọnù video mo bold gan láti sọ̀rọ̀ mi ò wọ́rì but ẹni tó bá lọ́pọlọ ó máa mọ̀ wípé Stargurl ń bá ó ń jowú ó ń béèyàn kan ń jowú ni mi ì fẹ́ sọnù fídíò yìí mọ́ torí pé wọ́n ti parí ẹ̀ ṣóyẹ yín ó ń bá dì ó nà ó bá ń jowú ni ó máa ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n fi example fún yín ọkọ Tóyìn Titans tó bá ti ṣe múvì àwọn fáǹsì Tóyìn tó bá ṣe múvì tó bá dì mọ́ obìnrin àbí bóyá ó ń kíìsì obìnrin àbó fọwọ́ kan ọyàn obìnrin àbó ṣe àbó wọn post fídíò yẹn àbí photo yẹn àwọn fáǹsì Tóyìn máa lọ bẹ̀ wọ́n máa lọ máa sọ pé ah tọ̀hún tí mọ̀kọ́ tó ṣẹlẹ̀ múvì ni o wọ́n máa lọ bẹ̀ wọ́n máa lọ sọ pé ah pé ah no ah she, this is, is for our, our Tóyìn o don't think you can come and snatch yo. ah no ah please o oh, but mama re mama re ló ní ló ní dádì re o ẹ má try ẹ o ẹ mọ̀ pé torí pé èmi jẹ́ social media person ohun kan tó bá ṣẹlẹ̀ la máa ń rí wọ́n máa ń wọ́n máa ń wọ́n máa ń jowú fáǹsì máa ń jowú gan fáǹsì máa ń jowú náà ẹlòmíì tó lọ ń sọ oríṣiríṣi wọn ò mọ reason wọn ò mọ ṣùgbọ́n mo ni mò ń sọ yìí wọn ò mọ wípé ó máa ń possible gbà mí pé kéèyàn máa bá diona jowú ó máa ń ṣẹlẹ̀ bẹ́tẹ̀ lomi ò kí ń mọ̀ ó máa ń ṣẹlẹ̀ tẹ́ pé tó bá rẹ́ni yẹn pẹ̀lú ọkùnrin ara wọn máa tẹ́ tó bá yẹ pé ara wọn máa tẹ́ bẹ̀yàn tó bá get ẹni tó ní nǹkan ti mọ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí mọ̀ pé ó ń jowú ni ó ń bá ẹni tó ní nǹkan ń jowú gbogbo wèrè tó ń ṣe yẹn ṣé o ti yẹ yín ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí mọ̀ bẹ̀tẹ̀ àwọn tí ó sàn láǹdí ẹni yẹn wọn ò mọ bó ṣe ṣẹlẹ̀ àwọn yẹn ò mọ nǹkan tó ń ṣe mí ó ti yẹ yín pé ó ń jowú náà wà lára ohun tó ń ṣe é ó ti yẹ yín ó ń bá dì òun náà gangan gangan ó ń bá ń jowú ní ẹni tó lọ̀rọ̀ mọ̀ pé ohun tó ń ṣe mí nìyẹn bẹ̀tẹ̀ àwọn tó sàn láǹdí ẹ̀ mọ̀ fúrẹ́ni ẹni mi èèyàn burúkú ni ìka ni ó ń jowú ni ó ń lara ẹ̀ ni ó ń ṣe kinní kan ni mi ì mo mò ń rán dákẹ́ mò ń wò bẹ̀tẹ̀ mi mọ̀ nínú ara mi pé èèyàn máa ń jo èèyàn máa ń bá èèyàn lè bá dì òun náà jo ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ká máa sọ̀rọ̀ ṣó yìí lọ ó ti yẹ yín ẹ jẹ́ ká máa sọ lóye ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àǹtí Bukky ní bàbá Mohbad ṣe. àìdè ẹ̀gbọ́n mi ní kí ló dé òun lọ kọrin sẹ́ni yẹn ni ẹ ẹ ní òtẹ tètè mọ ìgbà tẹgbọn wa insist pé ẹ lọ Sunday la máa kúrò níbí láàárọ̀ a jẹ máa padà sí church yẹn bàbá ṣáà dá òun kill mọ́mí adétọ́lá wọ́n ní yes it does happen àgbáyé apẹ́ńlẹ̀ ẹ ṣe mà bẹ̀tẹ̀ àwọn kan ò mọ̀ kó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ò mọ̀ ẹni lọ̀rọ̀ mọ́ tó ń ṣẹlẹ̀. akọni ẹjọ ṣé bàbá fẹ́ fi ògo ọmọ wọn dìde ni ṣó fẹ́ fi ògo ọmọ wọn lókìkí ni ṣebí bàbá mọ̀ ẹ̀pọ̀ òun mọ̀ rí kọ kí ló dé tí ò máa kọrin ẹ̀gbà tí mo bá di ń kọrin I will be honest with baba that is not making me to go to to live justice mi ní fi ẹ̀tẹ́lẹ̀ kí n máa palàpalàpa let's be real nǹkan táwọn other blogger yìí ò ní nìyẹn wọn ò bá wù mí sọ tọrọ nǹkan tó ṣe ń ṣorí burúkú tó ṣe ń ṣorí burúkú pọ̀ nìyẹn. Hmm. ẹ bá máa share eh, program ẹ bá máa press love and like ẹ bá ṣe ń gbọ́ mo sọ pé bàbá ṣàṣọ pé òun máa lọ ṣé ń gbọ́ mi ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí ṣé ìwọ tó bá sọ pé jùjú ti mú mi ẹ̀ ní ṣe oríire ṣórí yín ni mi sọ fún yín mi back down Baba, gan ò need the help let me be honest with you Baba doesn't need help Baba knows what he's doing. bàbá ò ní ìdí. mo sọ fún yín pé èyí tó bá lè gba nǹkan tí mo gbà lọ́wọ́ àwọn pípù ẹ síta. ó tún ní di ẹ̀pù. call will he even pick your call ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. ẹ mọ gbogbo búlẹ̀ tí mo gbà ṣá ẹ mọ gbogbo bá ṣe ń ṣépè ṣá kí bàbá tiẹ̀ wá wọ ẹyọ kan yẹn kò tiẹ̀ máa gbọ́rọ̀ sáwọn tó ń sọ̀pọ̀ tiẹ̀ lẹ́nu tó ń fẹ́ rere ẹ ẹ jẹ́ kí n máa sọ I don't care ṣẹ́tìrì nǹkan tó ń pa wá kú láyé ni ẹ máa fọwọ́ bò nǹkan mọ́lẹ̀ ẹ ní sòótọ́ ẹ máa fọwọ́ bò nǹkan tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ tán ẹ wá máa sọ pé ah so you know all this ẹ máa fọwọ́ bò nǹkan mọ́lẹ̀ why are we like this why mo sọ fún ìgbà family yóò ní justice for mobile. kò dẹ́ ṣe pé mo dédé bọ́ta Kúdí sọ pé àlè rí justice tá involve family mo dẹ̀ ń kí gbogbo àwọn blogger lè máa gbọ́ pé we can get justice without the intervention of these two families because they don't want justice as far as I'm concerned. really olórí burúkú wùmí apakọjáyé kò wá justice. wow ẹ fẹ́ gẹ̀ẹ́tì justice lẹ́yìn olórí olórí ẹ lólórí ògbórí dúró ẹ dẹ̀ fẹ́ fá irun ẹ̀ <laughs> ẹ̀yin tèmi ń wò mí ẹjọ́ ṣé ó possible wọn náà wọn family ò cooperate fún justice for Mohbad òun náà lẹ gbọ́n bí ẹ̀yin tẹ́ ń wò mí wọ́n ní òun mi náà ò cooperate wọ́n ní wọn ò fẹ́ justice for Mohbad wọ́n ní bàbá Mohbad náà ti ń ṣe kíni wọ́n níyẹn ti ń ṣe fàájì lọ́nsìn wọ́n ní bàbá tí Mohbad ti ń jáyé lọ nìyẹn o tún gba wọ́n bàbá Mohbad ti ń jáyé lọ ní níta gbọ́lẹ́nu blogger Bukky Jesse ní kábàbá Mohbad ti ń ó ti wáyé lọ ṣé ó ti yẹ yín ọmọ ọmọ ọmọ pásítọ̀ ti wọnú ayé o wọ́n ní bá wọ́n ní bàbá Mohbad ti wọnú ayé lọ wọ́n ní bàbá Mohbad náà ti ń jayé lọ nìyẹn ó tún ń gbà wọ́n ní àwọn dẹ̀ fẹ́ ṣe. gba justice yìí ni ó lóun máa ṣe kí ni òun òun máa gbórílẹ̀ kò ní gbórí dúró àwọn ṣáà máa gbà ni àwọn ò ẹ̀ ẹ ṣó possible